gẹ́gẹ́ bí ṣe ṣe àfáwà imam abu zakariya yahya bin sharaf wọ́n sábà máa ń bẹ̀rẹ̀ báàbù kọ̀ọ̀kan pẹ̀lú àwọn àyà al-Qur'an al-Karim wọ́n ní qala Allahu ta'ala ọlọ́run ọba tí ọlá rẹ̀ dá ọlọ́run sọ fún wa ní al-Qur'an suratul àyà 90 inna Allaha ya'muru bil-'adli wal-ihsan dájúdájú ọlọ́run ya'muru bil-'adl ọlọ́run ọba ó pàṣẹ àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run bil-'adl ká máa ṣe déédéé ká máa ṣe dọ́gbandọ́gba wal-ihsan ọlọ́run sì tún nífẹ̀ẹ́ sí ká máa ṣe al-ihsan àwọn àfáà pàápàá jùlọ àfáà wa. فضيلة الشيخ العلامة محمد بن صالح الأثيمين رحمه الله رحمة واسعة واني العدل واجب كي يسديدي قرآن يعني كي èèyàn كي kéèyàn ó ṣe déédé kì í ṣe ẹni tí ò bá ṣe déédé ó ti dẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀ṣẹ̀ ní àìṣe déédé ní àfọwọ́ sheikh ibn Uthaymin rahimahullah wọn ní al-adlu wajib tẹ́bá wọnú al-Qur'an al-Karim bàtọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa níníyàwó ju ẹyọ kan lọ عارف ولا الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run bá ní fankihu ma taba ma taba lakum minan nisa masna wa thalatha wa ruba wa in khiftum alla ta'dilu fawahida ọlọ́run ní tẹ́ bá ń páyà wípé ẹ̀mí lè ṣe déédéé fawahida ẹ̀yọ̀ kan tó eléyìí kí a mọ ipò sáńpẹ̀ náà lẹ́ nínú Islam ọmọnìyàn lè níyàwó méjì mẹ́ta mẹ́rin kó sì jẹ́ sábàbí ìjó fìrí ọ̀nà ọlọ́run ọmọnìyàn sì lè níyàwó méjì mẹ́ta mẹ́rin kó jẹ́ sábàbí ìjó fi jì àjọjà kẹyàmà wọlé yá rẹ̀ bí láàrin ní dáàlì kọ́lọ́n kò sọ wà ń làbúdà mi ni làbùdè fọlá àbúlò wájib kéèyàn ó ṣe déédéé ọ̀ràn yàn ló jẹ́ lórí ẹnì èyíkéyìí nínú ààyè tọ́lọ̀ bá fi hàn ta kókó sí baálé ilé ọ̀ràn yàn ló jẹ́ fún un kó ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ̀ bàbá ọ̀ràn yàn ló jẹ́ lórí ẹ̀ kó ṣe déédéé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni sáwù bayna awladikum fil atiyah ànábì ní ẹ ṣe déédéé láàrin àwọn ọmọ yín tẹ́ bá fẹ́ máa fún wọn lẹ́bùn ẹ ṣe déédéé ẹ ṣe dọ́gbandọ́gba ìyàtọ̀ ń bẹ láàrin hakku àwọn nǹkan tó jẹ́ tọ́ àti tá ń pè ní déédéé ọmọ tí ó wà ní GSS class àtọmọ tó wà ní primary class àmọ́ tó wà primary class owó tẹ́ fún ó lè má tó ọmọ tí ó wà ní JSS abẹ́ẹ̀kọ́ ọmọ làwọn méjèèjì ṣùgbọ́n owó kan pọ̀ ju ọ̀kan lọ abẹ́ẹ̀kọ́ ìgbà méjì ń bẹ ọmọ mi tó wà ní JSS gan owó tẹ́ fún ọmọ tó wà ní primary gbà ó lè pọ̀ ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ torí pé ọmọdé ni yóò fẹ́ nídìí kan yóò nídìí eléyìí yóò nídìí àwọn ọmọkùnrin èèyàn lè fún ní owó níwọ̀nba téèyàn ó sì fún ọmọbìnrin lówó tó pọ̀ nítorí kọ́mọbìnrin kọ́mọmọ òkú eléyìí kọ́ ni ṣẹ̀rí à ń sọ ṣùgbọ́n tá ń pè ní àlà àtúnyà àlèhìbà ẹ̀bùn wọ́n fẹ́ fún yàn lẹ́bùn èèyàn gbọ́dọ̀ ṣe dọ́gbandọ́gba lápèjúwe bàbá kan ó ṣòwò òwò tó ṣe ń ó wá jèrè tó pọ̀ ó jèrè two million lápèjúwe ọ wá ní èrè tó ń jẹ yìí òun ó dà sí méjì ìdá kan bẹ̀ òun ó dà padà sínú bísínẹ́sì ìdá kan tó kù yẹ òun fẹ́ pin fáwọn ọmọ òun ó bímọ obìnrin márùn ó sì bímọ ọkùnrin márùn ẹ̀bùn ló fẹ́ fáwọn ọmọ yẹn ẹ̀rí pé kì í ṣe pé kì í ṣe ìwọ̀ kì í ṣe abẹ́ẹ̀kọ́ wọ́n fẹ́ fún wọn ní hibba àfíyà ẹ̀bùn ni àtọmọkùnrin àtọmọbìnrin àtọmọdé ètè tó dàgbà àtọmọ ogún ọdún àtọmọ ọdún mẹ́fà gbogbo wọn pátá èlò ní òfin nìkan kan ní one million ẹ́ hundred hundred thousand ló fún alábìnrin sáwù bẹ́yìn àwòládìkún fìlà àtọ̀yà má sọ wípé à irú ẹni tó jẹ́gbọ́n ọmọ forty years nígbà bá fún ní ten thousand ẹ̀sùn wá fún ọmọ ọdún mẹ́fà ní hundred thousand náà bẹ́ẹ̀ sì fún náà nìyẹn torí pé yígbà ni kì í ṣe right kì í ṣe right ọmọ tó wà yunifásitì ó fẹ́ san owó iléèwé two hundred thousand fún ọmọ tó wà ní san owó iléèwé twenty thousand lẹ́fún ọ wá ní àbòsí ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé hibà ẹ̀bùn akàfẹ́ fún yẹn lẹ́bùn agbọ́dọ̀ ṣe dọ́gbandọ́gba lẹ́ánà làádìlá wajib torí pé ṣe ọ̀ràn ló jẹ́ bákan náà ẹlò òde ìwọ àbúrò rẹ méjì ẹ lọ kí ẹnìkan nígbà ẹ kú lọ́dọ̀ ẹni yẹn ẹyẹ fún ọwọ́ ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo fún yín ní three thousand naira ìwọ la gbà àbúrò tó tẹ̀lé àtàbúrò tó tẹ̀lé ẹ wá ń lọ lọ́nà ẹ wá ní bó láti fẹ́ pín owó ìbáyìí owó ni bó láti fẹ́ pín bẹ̀ àbòsí ń bọ̀ nìyẹn ẹ̀yin mẹ́ta wọ́n fún yín lélo bó láti pín sọ ma ń pín bẹ́ẹ̀ ó lè ṣe wípé àbúrò kékeré yẹn ó lè jẹ́ tó bá bí twenty naira ni wọ́n fún ọ̀nà àbúrò ni ó lè kọ̀ sí tọ́wẹ́ fowó ṣe ìyẹn ẹ̀bùn nìyẹn kì í ṣe pé dìsáàfù nǹkan yẹn ẹ̀bùn ó nìyẹn ẹ pín nǹkan yẹn ní dọ́gbandọ́gba ẹ ní dọ́gbandọ́gba ṣùgbọ́n tó bá jọmọ́ ṣùkú ìwọ kó wá ó lè yàtọ̀ ẹni tó níyàwó mẹ́ta lápòjúwe nínú ìyàwó yìí ààrẹ ẹni tó ṣe wípé ẹni tó lómìnira tó sì ga a rí ẹni tó ga kò lómìnira a rí ẹni tó lómìnira tọ́jọ́ rárá. ṣé o mọ̀ pé bàbá fẹ́ ra sọ àwọn anájẹ̀lì báàbù ọ̀pá tó kálukú ó lò yóò yàtọ̀ síra wọn abẹ́ẹ̀kọ́ ọwọ́ á sọ wípé ẹni tó wá jẹ́ rárá òun oníyálé ọwọ́ á ní ọ̀fẹ́ ṣe dọ́gbandọ́gba ní tí rárá bá lò náà gba àwọn yòókù ó lò hádà bùlù ìní ẹ̀ láfi mọ̀ yàtọ̀ láàrin nǹkan ní ẹ̀bùn àti ẹ̀tọ́ irú ẹni tó jẹ́rara ẹ̀tọ́ tiẹ̀ jẹ̀lìbáàbù ẹ̀ ó lè mọ́jú ìlàjì ọ̀pá lọ àbí ìlàjì trọ́sà ẹni tó sì ga tó tún lára òun lè fẹ́ máa lo bí trọ́sà bí méje òdéédé ni kó o fóní kálukú ní ìtọ́lẹ̀tọ̀ sí i fàlàádìló wàjì fàlàádìló wàjì ọ̀ràn yẹn ní kéèyàn ṣáàdùn lápòjúwe tíṣà ọ̀fẹ́ fún àwọn ọmọ ní bónọ́ọ̀tì ọ̀fẹ́ fún wọn ní máàkì tẹ́tọ́ wá máàkì ní ó pín kárí pín kárí gbogbo wọn má ṣe pé ráìtì ilé ìdá yẹn fún bónọ́ọ̀sì tí wàá ṣe pé bónọ́ọ̀sì ẹ̀bùn ní nǹkan yẹn yóò dọ́gba ó fún bọ́ wọn náà tí kì í ṣe pé nǹkan kan lẹ́nu ká ṣe tó fi dìsáàfù nǹkan yẹn tẹ́lòmí ò rí ṣe mo bá pé kò sẹ́ni kankan tó ṣe kankan tó fi dìsa ọkàn fẹ́ fi kí nìyẹn sí ẹ̀bùn generally ó fún gbogbo wọn náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ọ̀gá onídéédé ìdí nìyẹn tẹ́ fi màpọ̀ lóhùn onídéédé atẹ́gùn gbogbo akọ́là ń lò ẹ́n hàrà àdù dédé ọlọ́run yẹn kò sọ wípé atẹ́gùn yọ àwọn olówó àwọn mùsùlùmí àwọn tí ì ṣe kẹfẹ́ ní wọn ò ní atẹ́gùn láì ọlọ́run ṣe àdùn fún gbogbo ẹ̀dẹ́ rọ̀ òun fún bilẹ̀ ìbà òjò náà yóò rọ̀ àtẹ̀ntì òsì tọ́lọ̀ kò jọ́rọ̀ sọ̀dọ̀ tiẹ̀ náà àdùn ọlọ́run ọba subhanahu wa ta'ala kò lọ́wọ́ ní déédéé bọ́lọ́run ọba yìí ti wá rí ọlọ́run ọba ìdàkejì déédéé ni àbúlù àbòsí ọlọ́run ọba ṣe àbòsí ó ṣe léèwọ̀ fúnra rẹ̀ ó sì ṣe léèwọ̀ lórí àwa ìrúsìn fálà táwọn ọlẹ́mù ẹ má ṣàbòsí fara yìí inna Allaha ya'muru bil adli dájúdájú ọlọ́run ó pàṣẹ tó ká máa ṣe dédé ọlọ́run wala a'udhu billahi minash shaitani rajim wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa ọlọ́run ni ẹ má jẹ́ kí gbọ́ngbọ̀ngbọ̀n tí ń bẹ láàrin yín àtẹlòmíì ẹ má kó kọ́ di yín láti má ṣe dédé o ẹ ṣe déédéé dọ́gbandọ́gba torí pé kéèyàn máa ṣe dọ́gbandọ́gba olóṣùn èèyàn má bẹ̀rù ọlọ́run jù àwọn méjì kọ̀rọ̀ wá síwájú ẹ ẹni àkọ́kọ́ ò fẹ́ràn òun ló ẹni kejì onífẹ̀ẹ́ oníkéyìn ó ṣe hada wal islam ọlọ́ọ̀ni nàlọ́ ya amúrú bil adli wal ihsan ihsan afọ́ sheikh ibn ufemi rahmaullah wọ́n ní al ihsan fadlun wa ziyada fahuwa sunna al ihsan ó ní nǹkan bíi pé kì í ṣe ọ̀ràn èèyàn ṣùgbọ́n téèyàn bá ṣe ó dáa púpọ̀ téèyàn bá ṣe ó dáa púpọ̀ òun làwọn ìgbà téèyàn bá ṣe nǹkan tó jẹ́ ojúlówó tán nínú dáadáa àwọn kankan tó ń bẹ náà ń pè ní ihsan ṣùgbọ́n ihsan yìí kì í ṣe gbogbo ìgbà náà la lè túmọ̀ rẹ̀ sí pé súnà ni ìgbà míì ihsan míì máa ń bẹ tó jẹ́ wájib ọlọ́run sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni iksan iksanu bẹ̀yẹn ó ti kó hukuk àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn ó ti kó sínú tí ẹ̀sìn ṣe lọ́ranyàn lé wa lérí ká máa ṣe fáwọn tó bí wa so ọlọ́run bá pa wá láṣẹ ká ṣe déédéé ká ṣe dọ́gbandọ́gba ká sì tún máa ṣe dáadáa suratul nahl quran chapter sixteen verse ninety. ọ̀kọ́lá ta'ala ọlọ́run ti sọ láàyè ní wípé wà á kọ̀ sípò inna Allaha yuhibbul muqsitin ni ẹ máa ṣe dọ́gbandọ́gba á pèsè tó kọ́ sàtọ̀ ó sàbòsí á kó sàtọ̀ ó ṣe déédéé ẹ̀wù latara látara kọ́ọ̀fù sí ìtọ́ ṣùgbọ́n tí kaba ti wá ní afọ́àlà ó ṣe déédéé nìyẹn ṣùgbọ́n tí kaba wá ní fa'ala ó ṣàbòsí nìyẹn fa'amal qasitun fakanu li jahannama hafaba qasitun fa'il kọ́sàtọ̀ fa'amal qasitun kẹrẹ àwọn alábòsí tí wọn ò tọ́lọ́ náà àlùjáná fakanu li jahannama àwọn ni wọn ó jẹ́ igi ìṣẹ́pẹ́ fún àjànàmà ṣùgbọ́n ọlọ́run ní المقسطون إن الله يحب المقسط اسم الفاعل أفعل ثم طبعا لو جاء اسم الفاعل فعل ظالم يعني. هذا من يعني فضائل اللغة العربية وغناها وسعتها ودقة wàdíkọtì màáníhà irú bẹ́ẹ̀ pọ̀ ní èdè lárúbáwá tó lè wípé ziyada kan tó bá ti kún báyìí ìtumọ̀ yóò dẹ̀ tọ́ọ̀nù sí opposite yóò tọ́ọ̀nù sí opposite láàfi sọ fún wa nínú fọ́sùlù wípé ẹ̀yin máa sọ wípé ha nàkúmọ̀lá torí pé ń tẹ́ gbàlérò àáyìn ni àá àá bìláyìn àánàkùnmùlọ̀ ọlọ́run ràn yín lọ́wọ́ wọ́n dábàá nà ha àdè má àyìn pè yóò bá àmọ́ àyìn àyìn nù pè dáadáa ha ha láti pè ha nàkùnmùlọ̀ tó bá ti di ha nàkùnmùlọ̀ ọlọ́run yẹ pẹ́rẹ́ yín ó ní túmẹ̀ ha nàkùnmùlọ̀ ha nàkùnmùlọ̀ ọlọ́run yẹ pẹ́rẹ́ yín ọlọ́run yẹ pẹ́rẹ́ yín. ṣùgbọ́n àhán bil'ain àhánakùnmùlọ ìyá wúlò wà bẹ́ẹ̀ ṣe wàhálà jẹ́ lọ́kẹ́ àhán àhánakùnmùlọ àbí àìní màá pè rẹ̀ dáadáa yóò jọ máa já sí túmọ̀ míì ẹ̀sìn fẹ́ ká sí torí pé àìní ẹni tó ń Yahudi kí sọ́lọ̀ kan assalamu alaikum assalamu alaikum assalamu alaikum náà wí kì í ṣe assalamu alaikum assalamu alaikum tẹ̀lé pẹ̀lú mi ẹnu ẹ̀ yá gan assalamu alaikum assalamu alaikum assalamu alaikum alimọ́wòtò alaikum ikú kò máa jẹ́ tìyín ó ní ìtumọ̀ ṣùgbọ́n ìgbà tá a sọ̀rọ̀ ẹ̀ sánà sallallahu alaihi ìyàwó Aisha ó fún wa létí musa wàlànà wàlgádàbù wà sókùtù lọ òun gbọ́n tó wí bó ṣe ń gbẹ̀ sí wọn wà lé pé alábìnrin náà ṣe sùúrù alábìnrin gbogbo ọ̀n tí wọ́n wí èmi na sọ pé bá gbà lérò náà kó

nínú méjèèjì nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ nínú Islam kéèyàn ó máa kíyèsí ọ̀rọ̀ téèyàn ó máa sọ tí kò ní máa gbé ìtumọ̀ méjì wá tó ṣe wípé ìkan dáadáa ni ìkejì kò dáa àní tí ọgbà lérò Yorùbá ní amúnibúni bí ẹran ìbíyẹ ìbíyẹ ọ̀tún òsì ọwọ́ arúgbó ah, ẹ̀wọ̀ ẹran olójú bíbọ̀ yìí ọ̀rọ̀ yẹn méjì ẹran afọ́jú yìí ṣé ẹran tó fọ́jú lọ sọ ni àbí ẹran tó pa fọ́jú lónìí ẹran afọ́jú ṣẹ̀gbẹ́ tó mọ̀ méjì lónìí ẹran tó pọ̀ ló fọ́jú fún rẹ̀ àbí ẹran tó gbé afọ́jú lónìí ṣẹ̀gbẹ́ méjèèjì ló ń túmọ̀ ta ló ń bú ṣé ẹran dandan ló ń bú ni abẹ́ni tó lẹ́ran Yorùbá sọ pé amúnibú ni ẹran àbíyẹ ìbíyẹ fọ́ lójú ọ̀tún ẹran rẹ̀ fọ́ lójú òsì ọ̀wá ní ẹran afọ́jú ewu lágbàlérò ní méjèèjì kájínà sírò àwọn ọ̀rọ̀ tí ó máa jẹ́ káwọn èèyàn máa ṣe wá gbọ́ ọ̀tọ̀ ní tó gbà lérò ọ̀tọ̀ ní táwọn èèyàn torí pé tùmọ̀ méjèèjì náà ni ló bá rìn ọlọ́run wa àkọsítù ẹ máa ṣe déédéé ẹ máa ṣe dọ́gbandọ́gba inna Allaha yuhibbul muqsitin ọlọ́run ọba dájúdájú ọlọ́run ó fẹ́ràn àwọn tí wọ́n ń ṣe déédéé tí wọ́n sì ń ṣe dọ́gbandọ́gba ẹnu isbatu mahabbatillahi ta'ala lil muqsitin kafahum sharafa wà fọ́dùlán wà ìzà gbogbo bí tẹ́ bá dúpọ́ tọ́lọ́run bá ní òun nífẹ̀ẹ́ sáwọn èèyàn kan nínú náà ti tó kódà kéèyàn má tún béèrè yẹn tí wọ́n wà lìjẹ́nà ní tí ẹnu pọ́lọ̀ ló nífẹ̀ẹ́ àwọn tó bá rí báyìí ó ti tó fún yàn kéèyàn náà gbìyànjú àti rí bẹ́ẹ̀. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni idaa ahabba allahu abdan kọ́ọ̀lá lè jibril inni uhibbu fulana fàáhìbà tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó bá nífẹ̀ẹ́ èèyàn kan ọlọ́run sọ fún malako jibril èmi ọlọ́run mo yóò tún ní kó pe gbogbo àwọn mẹ̀lẹ́kà gbogbo àwọn tó bẹ ń gbogbo yín ẹ máa gbogbo àwọn mọ̀lẹ́kà náà ó tún pèrè àwọn ọlọ́run nẹ́fẹ̀ẹ́ lágbájá wọ́n bẹ̀ sí máa sọ láàrin ara wọn wàwúbẹ̀ aláhùlùkọ́bùlù fìlàrù ọlọ́run bó tún wá fi ìfẹ́ ẹni yẹn sí igbá àyà àwọn ẹni rẹ̀ lórí ilẹ̀ kódà ká mọ̀ rírí lójú báyìí wọ́n mọ̀ nífẹ̀ẹ́ àmì ìfẹ́ tọ́lọ́run àǹfààní rẹ̀ láyé nù ká tó wá sọ àǹfààní rẹ̀ jọ́ gbẹ̀dẹ̀ kìyàmù àmọ́ fún alákòjúwe ká tó súnmọ́ tí pírẹsidẹ́ǹtì orílẹ̀ wa yìí kọ́lọ́mù bá kó bá kíyèsí kó sì máa bá dúró sí kó bá ṣàlékún àlàáfíà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀ tí bá ń address nation tó wá ní ó wá fẹ́ parí speech ẹ̀ ó wá ní kí n tó parí speech mi mo fẹ́ kí ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì tó ń gbé nọ́mbà three àṣeyọrí estate ní goba mr alhaji sososososososo. So, so, so, so, so, so pé tí mi ò bá tí ì kí nínú swíṣì yìí swíṣì yìí ò tí ì pé olólùfẹ́ mi ni ààyò mi ni kò sí tó gbà tí lọ́wọ́ mi ọ̀rẹ́ tímọ́tímọ́ làjọ jẹ́ mo dúpẹ́ o ọ wá parí swíṣì ẹ̀ bẹ́ẹ̀ ni yẹn gbé lòsì ó ti dolówó kí ni mo wí pẹ̀lú ògùn ọlọ́run ó tún wá sọ fóònù nọ́mbà rẹ̀ síbẹ̀. kí ó ń parí fíjì báyìí kọ́ọ̀lù tí ó wọ orí fóònù ẹni yẹn ẹlòmíì ó kàn sáré dé wa wá yóò kàn gbọ́kàn wá ni pé mo kàn ní ẹ̀sà gbà ó lè lẹ́gbẹ̀lẹ́ ọdún kan ní ọdún ẹ̀sẹ̀ wàá sọ pé ọjọ́ mo ti ń lọ́ọ̀bì kọ́ńtráàtì kan lọ́dọ̀ wọ́n dẹ̀ ní pẹ́sidẹ́ǹsì ni ó sáyẹ̀ nígbà tá dẹ̀ ti jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ yín ni ẹ̀dá kan bá ń ni mo jama ẹnu pé president lòun fẹ́ràn rẹ̀ rẹ ó dorí gbogbo ẹni tó ti ń nǹkan kan lọ́dọ̀ president pé kò sí ìbọn gbogbo wọn ọ̀dọ́dọ̀ ẹ̀ ọba ọ̀dọ́dọ̀ ẹ̀ ìjòyè ọ̀dọ́dọ̀ rẹ̀ àfọ̀ ọ̀dọ́dọ̀ rẹ̀ gọ́vùnà ọ̀dọ́dọ̀ ẹ̀ ìmọ̀ èyí tó súnmọ́ àwọn gọ́vùnà àwọn èèyàn kan bẹ wọn ò sí òṣèlú ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé kò sí tán bá gọ́vùnà tó bá lè rí báyẹn láyé ń bí bó wà ní tọ́lọ́run bá ní inna Allaha yuhibbul muqsitin tọ́lọ́run bá ní mo nífẹ̀ẹ́ ẹni tó bá máa ń ṣe déédéé tó bá máa ń ṣe dọ́gbandọ́gba táyé ni máa ń jọ wá lójú ni ẹlòmíràn rẹ̀ wò ẹgbàgbé ìfẹ́ ọlọ́run ẹgbàgbé ìfẹ́ ọlọ́run ẹfọwọ́mùfẹ́ tọ́lọ́run kò kákún bẹ́ẹ̀ sì ni ìfẹ́ tọ́lọ́run ó ti pírẹsidẹ́ǹtì dáhùn sọ yẹn lójú lọ kí wàá la lè ṣe tọ́lọ́run tó máa ń nífẹ̀ẹ́ yàn الاقتصاد iqsat العدل al-adl في jẹ́ ní kí máa ń ṣe déédéé tó sì máa ń ṣe dọ́gbandọ́gba abẹ́lẹ́ wọn وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تعطى أبو هريرة قال ما بقبع عيون سوى أكبر الدعوة ورجي لا تدع النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله أون يميجي كمب ها أون يميجي كمب سبعة هذا حرف حذف جوانب ها سبعة رجال سبعة أناس سبعة أشخاص سواسي حرف يوم كلهم به وهذا سبعة أو زمان ميجي nígbà tó bá tún náà ní àwọn èèyàn méje àwọn èèyàn wá dà ń bẹ̀ ṣùgbọ́n ti ẹ̀kọ́ ọmọ wípé sàbàátú rìjáàlì sàbàátún àṣùkàásùn sàbàátún onásùn àwọn èèyàn méje kan ń bẹ yùzílù ọmọlọ́hù fi yùzílù yìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣẹ́jì bò wọ́n lábẹ́ ìbòjì rẹ̀ yawma la zilla níjọ́ tí ò ní síbòjì kankan ìlà délòhò àyàfi bòjì tọ́lọ̀ àwọn rìwáyà tó wá lórí hadithi yìí pọ̀ àrí rìwáyà mi tó ní sí tó sọ wípé zílòlò arúṣì ìbòjì àlárà sí ọlọ́run náà tọ́ka sí èmi sì wà mutlak tó sọ wípé zil gẹ́gẹ́ bí eléyìí tó sọ pé la zilla illa zillu níjọ́ tí ò ní sí òjì kankan àyàfi òjì ọlọ́run la zilla zilla yóò jẹ́ ismu kíni o isimu la hẹn kábàrù rẹ̀ ńkọ́ la zilla illa zilluhu zilluhu òun náà ní kábàrù la istisnawu ti ń bẹ́ẹ̀ yẹn illa yẹn istisnawu mulgha torí pé la zilla kò dú kì í ṣe kalam àbójú pé la zilla illa zilluhu tàbí ká tún sọ wípé. لا ظل موجود إلا ظله قاسي خبر رني ها تكبيره موجود إلا ظله ظله يواجهك يوجد بدل نعم لا ظل اسم لا لا نافية للجنس gbogbo nǹkan tí a lè pè ní zílù náà fi ṣe mọ̀ pé zulu ó lè jẹ́ abẹ́ ibi tá a wà ní ìsìn ní tó fún wa ní zulu yìí rúùfù ni àti sílẹ̀ abẹ́ẹ̀kọ́ ṣé sílẹ̀ nìkan ló lè fún yàn lójì ṣéèkì kí ló tún lè fún yàn nàám ìgí náà lè fún yàn kí ló tún lè fún yàn umbrella kí tún ni ọkọ̀ kí tún láìlọ kétúni àti èyí tó ò lè mà gbogbo ẹ̀ ò ní sí ìdí nìyẹn tó lọ́n fi mú tánà rẹ̀ sọ́là fi sọ tó fún wa ní láàánà fiat lèlè jeans gbogbo jeans ò bèèrè là nítorí pé gbogbo tí ń jẹ́ òjì pátá kò ní sí jọ́nà ìlà àbẹ̀lọ. àwọn méjì ọ̀hún àkọ́kọ́ nu wọn ìmáàmún àdìlọ̀ nínú rìwáyà ní orí ìmáàmún adìlọ́nù àkọ́kọ́ tákọ́ sọ yìí náà òun ló ní àlàákọ̀ pẹ̀lú mọ̀ọ́dú tàm tìtì abẹ́ẹ̀kọ́ olórí tó jẹ́ onídéédé onídọ́gbandọ́gba ẹlẹ́ẹ̀kejì wàṣáàbùn ọ̀dọ́mọkùnrin náṣọ àfi ibadatillahi ta'ala tó yí pé láti pín nísìn rẹ̀ ó dàgbà síbi pé ń sin lọ ni àti kékeré ní ti ń sin lọ àti kékeré ẹ̀ náà ti rè lórí kó máa sin lọ. àwọn olùmọ̀ afáwọn Ibn Uthaymeen rahimahullah àtàwọn míì náà a àwọn afá wọn ní kí ni ìdí tẹ́ni yìí fi tọ́ sí hàbí al-karamat al-uzma àpọ́nlé tó tóbi yìí àkọ́kọ́ látara déédéé déédéé ẹlẹ́ẹ̀kejì tó dàgbà síbi ìsìn wọ́n nítorí pé àsìkò ọ̀dọ́ àsìkò tí ẹ̀mí sábà máa ń fì síbi ìyapa àṣọ Ọlọ́run lásìkò ọ̀dọ́ àwọn èèyàn wípé kò sí táwọn fọ̀dọ́ ṣe ju kéèyàn fún ìyapa àṣọ Ọlọ́run lọ ọ̀dọ́ lẹ́rìí tí ó máa fa wàhálà ọ̀dọ́ lẹ́rìí tí ó máa mukúmu ọ̀dọ́ lẹ́rìí tí ó máa fàjàgbà àkọọ́lẹ̀ bó o ṣe lo àsìkò ọ̀dọ́ rẹ tọ́lọ́n ló fi tọ́lọ́n ló fi àsìkò gbogbo òfin bàlágà báyìí tẹ́rbíyà tó ní tẹ́rbíyà tọ́lọ́n tọ́lọ́n ni máa ń ṣe ibadatullah ní máa ń sin lọ́n ọgbà àwẹ̀ monday ọgbà àwẹ̀ thursday yóò jí lóyún ọ̀yàn tahajud yóò lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò lọ ha quran yóò lọ gbogbo nǹkan dáadáa amúrú yóò máa pa àwọn yàn láṣẹ dáadáa yóò máa kọ̀ yóò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì àwọn nǹkan tí ó fi lọ irú ẹni bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yawma la dhilla illa dhilluhu irú ọmọ bẹ́ẹ̀ yóò wà lábẹ́ ìbòjì aláràṣẹ ọlọ́run bó ni wọ́n ṣe ń lo àsìkò ọ̀dọ́ rẹ̀ bí kò máa dọ́gbọ́n já pẹlẹbẹ bẹ́gà ọba ti sínú tán nú àwẹ̀ ọkọ̀ dàfáyà alam ya'lam bi anna Allaha yara fóònù títẹ̀ ìwòkúwò bọ́ọ̀lù bó ṣe ń lásìkò ọ̀dọ̀ tiẹ̀ gbígbọ́ orin kúrin gbogbo ẹ̀ náà ló lẹ́sàn oníkálukú ní yóò gbẹ̀sán bó bá ṣe lò ó níwájú ọlọ́run sọ̀rọ̀ àwọn àsìkò ọ̀dọ́ dẹ̀ tó bá ti lọ́kọ̀ padà wá ọwọ́ àwọn ọ̀nà ti bó ṣe lónìí. ẹlẹ́ẹ̀kẹta wàrọ́jùlùmọ̀ alákùn kọlùbùhó ẹ́ fìlmàsáàdì àti èèyàn kan rọ́jù ló ń tá lò ń bẹ̀ẹ́ kò túmọ̀ sí pọ́kùnrin nìkan o rọ́jù ló gbọ́dọ̀ pọ̀ àwọn afáà mi tó sọ wípé ó tún lè yàtọ̀ sóbì rọ́jù pẹ̀lú ọkùnrin nítorí pé ìlzáàmù ọ̀dọ́rọ̀ masjid yàtọ̀ sóbì rìjàl èèyàn kan tó yẹ pé mu'allakun qalbu fil masaji gbogbo ìgbà lọ́kàn rẹ̀ máa ń fa àwọn mọ́sálásí kì í ṣe nígbà tán bá gbé kàámà ni ó ṣẹ̀ṣẹ̀ máa ronú wípé òun fẹ́ lọ rọmi ságì ẹ̀wọ̀n kan gbogbo àwọn nǹkan ilé èèyàn máa ń ní lẹ́nu tó máa ń tìyàn láti máa ṣe dáadáa lóòótọ́ jẹ́pẹ́ ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun gan ló yẹ kó máa ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ó ti tó wà ń bẹ̀ nígbà bá pèrò àbá pèrò ìṣáì ìgbà yẹn dìde kó o tó bẹ̀sẹ̀ rí omi tán wọ́n ti sálámù wọ́n ti kírun tán àwọn tí à ń ròyìn yìí qalbuhu mu'allaqun bil masajid gbogbo gbà bábá ti ń kírun tán ọkàn wọn ti tún mọ fàmù lọ́la síbẹ̀ àsìkò wọn ti ń súnmọ́ ọkàn wọn máa ń fà mọ́ ilé ọlọ́run so eléyìí náà nínú iṣẹ́ olóore tó tóbi ni ẹlòmíín bẹ kó ti àsìkò òru lè ku wákàtí kan ẹ ti ó ti lọ kòsó tí ó lè jẹ́ pé wọ́n pè wọ́n bá wọn nínú mọ́sálásí ẹ wùjọ jùmọ̀ alẹ́dínà yóò bá kiri ní alfọ́dọ́ kòdóra sọlá tẹ̀lé jùmọ̀ almasjid ẹ̀rí bá gbọ́júmọ̀ ní òṣìṣẹ́ àwọn bàbá jọ̀hún ẹ̀rí bàbá mi àwọn àgbàlagbà yẹn tó ti di bíi eleven thirty wọ́n ti lọ mọ́sálásí jùmọ̀ wọ́n wà á mú ọmọ kan bá wọn mú lọ́wọ́ wọ́n lọ mọ́sálásí jùmọ̀ ni ẹ lọ kí èsì láti di eleven thirty wọ́n ti ń lọ mọ́tàlá sí mo ti lọ́jọ́ kó bẹ́ẹ̀ ó sì dáago méjì kátó kírun sí ma ṣùgbọ́n wa tá a wá gbọ́ kí ó yé ju àwọn bàbá yẹn lọ nísìn bó tilẹ̀ jẹ́ wípé burúkú lè ti sọ ọdún ìyá economic condition ti wá ń sìn ó yàtọ̀ ìdúpẹ́ lómi ń bẹ níbi iṣẹ́ gan ipá ló fi ráàyè kúrò níbi iṣẹ́ kọ́lọ́n kó ṣàánú wa báwọn bàbá yẹn nígbà yẹn àwọn tí ń dákun nu wọn wọ́n ti wálé jímọ̀ olóyin àti wednesday ní ó ti dé ìjọ friday wọn àti bíi eleven thirty ní ti lọ jímọ̀ ti jókòó síbẹ̀ kò sí tó fàájú wípé wàrọ́ jùlọ ni mu'allaqun qalbuhu fil masajid kéèyàn máa jẹ́ mìíràn fún àwọn masjid bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ń jẹ́ kí mọ́sálásí ó máa wà attractive fún yàn láti lè máa wọ bẹ̀ náà ẹ̀mí rẹ̀ fẹ́ fàmà mọ́sálásí ṣùgbọ́n ìbò sí ó jókòó sí bó o dúró bí kò fara nídọ̀tí ẹni tí ń léèyàn mọ́sálásí náà ti ń dọ̀tí ẹ̀ náà òun náà lẹ́sàn ẹni tó bẹ̀ tún mọ́sálásí ṣe tá ẹ̀mí àwọn èèyàn fi ń fà á mọ́bẹ̀ láti máa jókòó síbẹ̀ ń gbogbo bà náà ta náà lẹ́sàn lọ́dọọlọ́ warajulani tahabba fillah àwọn èèyàn ara wọn nítorí tọ́lọ́ rọ̀jùláàni o lè jóbìnrin náà tí wọ́n ara wọn nídìí torí ta ni nídìí torí tọ́lọ̀ wọn èyí ṣe ẹbí kan náà wọn èyí ṣe fámìlì kan náà kàn sáà ń fẹ́ràn ara wọn tàhábà fìlà wọ́n ń fẹ́ràn ara wọn kì í bẹ́ẹ̀ nìkan fẹ́ràn kàtí kan ò fẹ́ràn rẹ̀ ara wọn torí tọ́lọ̀ ìṣítàmà àlẹ́ yìí ìgbà ń bẹ lílé ayé papọ̀ lórí wọ́n ti fẹ́ra ara wọn bẹ́ẹ̀ títí fá wàtàfọ́rọ̀kọ àlẹ́ eré ìfẹ́ náà ni wọ́n jáde wọ́n pín yàtọ̀ náà kú sí tó wọ́n fẹ́ra ara wọn fi láyé irun wọn náà wọ́n bẹ lábẹ́ aláàrẹ̀ sí ọlọ́ wọ́n bẹ lábẹ́ ìbòjì. wàrọ̀ jùlọ ń dà àti mọ̀rọ̀ àtùm na máa ń síbi wọ bákan náà ọkùnrin kan tí arábìnrin kan zaatu mansibin obìnrin tó nípò wa jamali tó sì rẹwà méjèèjì sábà papọ̀ àwọn obìnrin tó bá lálàsí ara wọn láti wá ipò wọn ìsábà rẹwà mọ́ àbí láti wá ọlá ẹ lọ wo ìyá alájàpá kò lè fáyìn mọ́ owó wà o ṣùgbọ́n yóò ti lálàsí méjì ìsábà papọ̀ ẹ lọ wo obìnrin tó bá jẹ́ pòfẹ́sọ̀ ìrọ̀ gómìnà náà kẹ́kọ̀ọ́ ẹlẹ́wọ̀ bí àjẹrà ẹ̀ ní òṣèré yóò ti lálàsí ẹ má sì mí gbọ́ ọ ní sọ pé kéèyàn má kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kí méjèèjì wá papọ̀ dáàtù máa ń ṣubí obìnrin tó nípò gíga wàjàmọ́ẹ̀lì ó tún wá rẹwà ó wá pe arákùnrin kan ní pípé ìbóhùn ìwà ẹ̀ṣẹ̀ wá pè ọkùnrin ya lè máa ṣiṣẹ́ lábẹ́rẹ̀ tó pè ní pé àníyàn ìwà ẹ̀ṣẹ̀ fakọ́ọ̀l tọ́rọkùnrin wa ní inni akhafullah ah, ọ̀gá mi èmi bẹ̀rù ọlọ́run nítorí pè ní sí láyéláyé ìyàn lè ṣe gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ ọlọ́run nìkan sì máa kọ àwọn tí ó wà lábẹ́ àlàárà lábẹ́ òjì níjọ́ tí ò ní sójì kàkà àfòjì ọlọ. ẹ rí pé hadith ta kà yìí ní táwọn èèyàn ń wò nínú fíìmù ó takò ẹ rí fíìmù míì ma yóò sì máa bá ìyàwó ọ̀gá rẹ̀ yóò máa at the end of the day dírẹ́fà òun náà wọ́n tún padà nínú eré òun náà yóò padà wá dolókìkí òun àti ìyàwó ọ̀gá padà wá wẹ́ẹ̀dì papọ̀ ọ̀gá náà padà tún lọ ọmọ ọ̀dọ̀ míì ibi tẹ́lẹ̀ wọ́n parí sí náà ẹgbùrù irú ni àbí ẹni tó ṣe wípé ẹnìkan sọ di wọ́n sọ di adìẹ bóyá fi hàn ìwọ ọba dàdìẹ bàtọ́ ńlọ́wọ́ gbàlà lọ́wọ́ kí náà ń sọ yẹ ìyẹn ni pé jọ́tọ̀ ọba ti ní problem ẹni tó bá dàbí àbìjà náà lágbègbè ní náà ni òun ni bọ̀ sọ́ọ̀fù problem yẹn ibi yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ àwọn nǹkan tẹ́ ń wò ba ìgbàgbọ́ yín jẹ́ ó sì ń bọ orientation yín jẹ́ tójú ń rí ń gbọ́ náà ló sọ gbọ́ adáńtàdá yìí tó bá ti jẹ́ ni ọ̀tọ̀ nínú tó tún ń rí ìyẹn náà ní ó papọ̀ tí ó júwe attitude yẹn bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ibi tó ọkọ rú pa ah, kánibí àbìdá sì wà nílùú wa ẹ̀ kánibí fàdé olóró kánibí òkìní kan ibi tọkàn rẹ lọ ni fọlẹ̀ yọ ọdún bíláì nílá ni. sọ wá wo àdúgbò sáwà ti kàí ẹnìkan tí a ń ṣe ẹ fi hàn kan ẹ ní ọmọ ìyàwó ẹ ló ń bá faqala inni akhafu Allah àdéhùn yìí tó ti clear ọ̀rọ̀ yẹn fún ọ njẹ́ ọkọ̀ wá sọ́kàn rẹ̀ ni pé ah yawma la zilla illa zilluhu ṣùgbọ́n gbogbo orí tẹ́lẹ̀ ń wò yẹn ṣé ọ̀rọ̀ ilé ìjáde bẹ́ẹ̀ àyíwò máa akọ̀wà èwo lọ́dọ́gba nínú tọ́tọ̀ ọ̀yàn sọ́nà wọ́n wá ní ojú kò wá gbọ́ halkọ̀ tafsir àmì halkọ̀ riyadu sọ̀lẹ́yìn ọlọ́ọ̀lọ́fẹ́ wò fíìmù èwo ni ó ṣe ọ́ láǹfààní nínú méjèèjì abẹ́lẹ́ bá ní tóbi rẹ kọ́ mọ́ṣẹ́ àmà ma sọ́nà èyí lèyàn lè gbọ́ lèyàn lè mọ̀nà bákan náà wọ́n rọ́jò ló sọ́dàkọ̀ fi sọ́dàkọ̀ ẹni tó ṣe ìtọrẹ àánú kan ó wá ṣe ìtọrẹ àánú yẹn ó fi pamọ́ débi wípé màá fi ku ìnáwó débi wípé ọwọ́ òsì rẹ̀ kò ní ti ọwọ́ ọ̀tún rẹ̀ tó fi o tó fi tọrẹ. ọwọ́ òsì rẹ̀ kò mọ ní ọwọ́ ọ̀tún rẹ̀ fi tọrẹ òwe nìyẹn ìyẹn túmọ̀ pé ó ṣe ìtọrẹ àánú fi pamọ́ wípé bóò ni ọwọ́ ọ̀tún ṣe fi nǹkan tọrẹ tó sì ò ní mà bá ṣe kóòsì mara tó yẹn kò sì mà ìyẹn pé bẹ́ẹ̀ lómi ṣe tó ẹlòmí ó ṣe dáadáa fẹ́ lómi ìyàwó ẹ̀gbọ́n ò ní mà torí bá lómi ní obìnrin tó ṣe wípé kò ní fẹ́ kọ́kọ́ yẹn ó ṣe dáadáa obìnrin mi ti ń bẹ tọkọ bá ṣe dáadáa gbogbo ayé ní ọgbọ dáadáa yẹn yẹ bá rí pé èèyàn tọlọ ń sọkọ wa tọ́lọ̀ ń ṣe lójú àná ti pa fámìlì kù ọkọ ọkọ yẹn ò dẹ̀ nǹkan ìlú nǹkan ọkọ ò ní ò ní bó ń ṣe nǹkan yẹn irú àwọn èèyàn tó bá ìṣesí èèyàn lè ṣe nǹkan fi àwọn èèyàn míì àníyàn ni ó di tá nìkan ṣùgbọ́n èyí tó máa ń dáa jù kíyàn máa gbìyànjú àti máa ṣe pamọ́ hada astar ìyẹn ló máa ń tètè báyàn dáàbò bo ìkíláàsì yẹn tí ò ní jẹ́ kí ìyá kó wọlé hmm? ó fún yàn ní gàrí lálẹ́ àná ìgbà tó wá bọ̀ pé kí n pa ọ́ ìgbà tó wá bàbá abimọ́lá láti láàrin mọ́bílì mi ti ṣàfihàn àjòkò pé àbá bàtà sí agbára gàrí àná yẹn bò ní sódà lẹ́bà mímú ńkọ́ ẹ sọ̀rọ̀ òkè ẹja gbọ́ torí bí yóò bá dáa ní ìtúwà ó ẹni pé àti ẹ̀ fún gàrí tọ̀ àná ló sunkún wá bá mi gbà ẹni yóò fẹ́ lè rìgírẹ́tì pé ta ń gùn lọ́ba ìṣesí àwọn èèyàn mi nìyẹn jùlọ à ṣebí ní kà ní bẹ́ẹ̀ díẹ̀ tá a fi mú ọwọ́ àkùrẹ́ gbogbo ayé ni ọmọ fóun ló mu wá ṣe bó kó láti lọ mú wa nínú ẹ̀dùn tó ti ń gẹ̀ amúọdé bídá wọn náà déyàn pàtàkì owó tó kọ́kọ́ fi ṣiṣẹ́ láyé èmi mo kó lé ọlọ́ subhanallah la tubtilu sadaqatikum bil manni wal adha owó dáadáa bẹ́ẹ̀ ṣe ẹ má fi rẹ̀gùn bàjẹ́ ẹ má fi rẹ̀gùn bàjẹ́ nínú tí ó máa jẹ́ kéèyàn ó lẹ́tọ̀ọ́ sí wíwà lábẹ́ òòjì yawma la zilla illa zillu òun náà ní kéèyàn ó máa ṣe ìtọrẹ àánú kó o tiẹ̀ ní kọ̀kọ̀ láàrin ìwà tọ́lọ̀ kò ní kọ̀kọ̀ kọ́lọ́mù bá kí wọ́n sọ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa. wa rajulun zakara Allaha khaliyan fafadat aynah ẹlẹ́ẹ̀kejì òun náà ní èèyàn kan rọ́jùlù ń dá ń sọ ń bẹ̀yẹn ó lè jóbìnrin náà láàfin tún pé èèyàn kan ذكر الله تونتي الله خاليا لون نكان tí ò sẹ́ni kan pẹ̀lú ẹ̀ èèyàn míì lè wà pẹ̀lú èèyàn náà ṣùgbọ́n òun rò nǹkan yẹn nínú ẹ̀ họ́ọ̀lì yáńdá ń sọ yìí ó lè jẹ́ pé òun nìkan ló wà ń bẹ̀ bí òun ka Kùránì ni wọ́n ronú sọ̀rọ̀ lọ yẹn ó sì lè jẹ́ pé láàrin àwọn èèyàn náà lèèyàn wà bí ìwà nu mosjid òun sì láwà ronú sáwọn àyà tó ń kà yẹn fàfáàbọ̀ ti àyìnà omi sì bẹ̀rẹ̀ sí ní já jáde omijé bẹ̀rẹ̀ sí ní dà ní ojú rẹ̀ méjèèjì tí ì ṣe ti àṣehàn o kí èsì ẹ̀jẹ̀ àyàn pé àwọn àlẹ́kùn fẹ́ mo ti dìbẹ̀rẹ̀ ẹkún tí mo máa ń sún yẹn àìwó ah. ní ẹgbẹ́ ẹkún èwo wẹ̀kún mi tí mo máa ń sún bá ti ka sọ́wọ́ àti káfí yẹn ẹgbẹ́ ẹ máa ṣàkíyèsí mi tí mo bá ti ka sọ́wọ́ àti káfí kọ́ọ̀lìyà ìwọ nínú ẹ̀mí rẹ ni ìwọ nìkan ló mọ nǹkan yẹn àwọn nǹkan yìí ó máa ń jẹ́ kí èèyàn ó lẹ́tọ̀ọ́ nínú wà ní abẹ́ àláràṣẹ ọlọ́run yẹ́wò mal abẹ́ ìbòjì ọlọ́run yẹ́wò mal àwòlà ìlà ìlú mutafakun àlè méjèèjì ìwọ náà ronú sí ẹlòmíín bẹ nínú èèyàn gbogbo méjèèjì yẹn kò la gbogbo méjèèjì ọ̀hún àwọn èèyàn bí Abubakar Siddiq gbogbo méjèèjì ń pè ìwọ náà ronú pé ṣé méjèèjì yẹn pè sí mi lá méjèèjì ọ̀bà pé ṣé mẹ́fà wà márùn mẹ́rin mẹ́ta méjì ẹyọkan ọ̀tàn fún ọ̀yẹ́ yóò bá tó sí ṣògbìyànjú ẹyọkan bá ti pé jẹ́ kó tún di méjì tó bá pé méjì gbìyànjú kó tún sọ di mẹ́ta tọ́bàjọ́ mẹ́ta lókè bá ṣe ń fẹ́ ká lékún lé ayé yẹn náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé tẹ́lẹ̀ pé tọ́bà fún wa mílíọ̀n kọ́ gbà tọ́bà lọ pé tú mílíọ̀n kò bá dà pé tú nǹkọ́ tọ́bà lọ pé wítìrì tìrì kò bá dà títí títí bá a ṣe máa ń fẹ́ kí orí ayé máa lé àwọn bá náà ká máa ronú kí orí alikiyama náà kó máa lé àwọn bá abẹ́láwọn bá Allah subhanahu wa ta'ala kó wọ́n ṣe àǹfààní àgbọ̀yọ̀ rẹ̀ inshallah nakifu una inshallah fil نواصل كياتو كاسة دارسو